والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الشرح الفعل ليلة لهي أمام كتيات كاسواجه الأمر بالمعروف والنهي عن المنكر من الأمور المهمة التي تضمن للمجتمع بإذن الله السلامة والنجاة ìmọ̀ para wa láṣẹ ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ mú òfin ọlọ́run ṣẹ ìmọ̀ tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam bàbá sì rẹ ni kí n ṣe ń tí ọlọ́run àtànábì ọ̀fẹ́ ká má máa wọ ọ̀ràn ká kọ̀ fún un àlùfáà ní ṣíṣe báyìí ń tí ń tún àwùjọ ṣe o ń tí máa fa ọ̀la àtàlàáfíà fún àwùjọ. والتخاذل عن القيام به وتبعيره سبب لضعف الأمة وهلاكها ونزول العقاب بها bàbá fi wàá pa ṣíṣe báyìí tí àwa ń ṣe dáadáa à ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ àkíyà pẹ̀lú àwọn tá a jọ ń gbé pẹ̀lú àwọn tí ṣe ń pa wá pọ̀ pẹ̀lú àwọn tá a jọ wà lọ́jà àmọ́ ara wọn létí kí lọ́lọ́run fẹ́ àti ń rí wọn tí wọ́n ń ṣe ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ àwọn àwọn obòmíì tó ń gbà táwọn òsì ṣe àlùfáà ní bá a bá ti gbé ìmọ̀ parẹ́ ẹni láṣẹ ṣíṣe dáadáa ìmọ̀ kọ̀ fúnra ẹni nípa aburú ṣíṣe tí là ń pè láburú òní tọ́lọ̀ ń kọ̀ fún wa ká má ṣe. eléyìí ìmọ̀ kó ọ̀lẹ́ bá àwùjọ ni o ìmọ̀ kó ọ̀lẹ́ bá àlùmọ̀ ni o kọ́lé yìí ń nìkan kọ́ ó lè ṣokùnfà àparun fún wọn o ó lè ṣe sábà bíi ìyà ọlọ́run ọ̀sọ̀kalẹ̀ fún wọn o sàmà hàlàbìl umami sáàbìkọ̀ torí pé bó ti rí nù nínú àwọn àjọ tí wọ́n ṣe rú nǹkan báyìí lánàá gẹ́gẹ́ bí ayé kùránì tá kà pé anabi dawud àwọn àjọ rẹ̀ alayhi salatu wa salam ànábì Ìsá àwọn ìjọ rẹ̀ alayhi salatu wassalam wà ní àṣẹbi dandan láwọn ìjọ méjèèjì yìí o torí nǹkan kan mi kọ́ o torí àìmọ́ pa ara wọn láti ṣiṣẹ́ dáadáa àìsí má máa kọ̀ fúnra wọn pé nǹkan ń ṣe yí ọ̀dà o alifawa àwọn àǹfààní tá rí mú al'ula annatarka inkari al-munkari kana min asbabi la'ani bani isra'il àti bàbá ń gbọ́ pé olùwọ̀bá làánà àwọn ọmọ israẹli àrántẹ́ làánà wọn ní pàtàkì òun ni pé wọ́n pa ìmọ̀ kọ̀ fúnra wọn pé ẹ má ṣàbúrò ẹ ń tọ́lọ̀ wọn fẹ́ o wọn pàtì. anna tarkahu sababun li fasadil mujtama'i wa ìwà pa ìmọ̀ kọ̀ fún rẹ ni ìpè ẹ̀ má ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ yìí kápá tí ẹnu tí máa fa ìbàjẹ́ ni o àjẹparun fún gbogbo àwùjọ tó bá rí bẹ́ẹ̀. أن ترك الأمر بالمعروف والنهي عن المنكر سبب لمنع إجابة الدعاء èyí ni kakọ́ kọ́dà máa ṣokùnfà kí àwọn àjọ kan wọn máa ké pọ lọ́hùn kọ́ máa dá wọn lóhùn ìjọba ìnábì ti wí sallallahu alaihi wasallam inú di àti ń bẹ fáwùjọ tí ọba gbarú nǹkan báyìí láyé pé máa ṣe jẹ ọ̀rọ̀ kàmí tèmi náà kàn òṣìṣẹ́ náà òṣìṣẹ́ àlìjẹ́ náà a máa sọ lẹ́nu pé ah, òkú ní òní wà àlìjẹ́ tèmi òsì fàmí wọ náà jẹ báwùjọ bá ti ń bihéèvù báyìí ẹ̀fà léwu ńbẹ́ńbẹ́ o torí pé ara ewu tí ńbẹ́ńbẹ́ ni pé kọ́dà yìí máa kọ́ di àdúrà gbígbà o. الرابع لكن أن تركه سبب لنزول العقاب الذي يعم الجميع ẹ̀rí báńkì lọ rẹ̀ fúnra wa yìí ká má máa lọ́ràn pé bàbá ń ṣe dáadáa ká máa pe àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àwọn tí ń bẹ níbi iṣẹ́ wa àwọn tí ń bẹ ní ọjà wa àwọn tá a jọ láǹjọ ń sọ̀rẹ́ ká má máa pé wọ́n dúró dè wá àwa fẹ́ lọ kírun àlùfáà ni bí àbá máa ṣe báyìí o lè jókòó ń fa tó ike bí ìyá ọlọ́run ọba sọ kalẹ̀ kò ní bá àwọn tí ń kọ tiẹ̀ nìkan o ìyá ọlọ́run yìí kò lè wá kárí gbogbo ilé kò lè kárí gbogbo oko ọlọ́mọṣà sọ wa lùdú ọlọ́run. صل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم